fi ń ṣẹ̀rí lórí irú àwọn kan so eléyìí báyìí rè so kí a mọ kí a mọ gbà kàn jẹ pẹ̀lú ẹ̀ kí a yẹn sì so ọlọ́ba lọ sọ ọ́dà yóò ṣe àná ìfọkàn wa. eléyìí tó wá jẹ́ sí ha ẹlẹ́ẹ̀kejì òun ni pé ó máa ń wù mí lẹ́kọ̀ọ́ báyìí kí a pe àwa sákèsí so bí a ṣe wà lórí súnà yìí eléyìí tó dájú ni pé lórí orí lọ́wọ́ orí orí lọ́wọ́ alhamdulillah so ṣùgbọ́n tí ó burú jù ni pé kéèyàn kó lórí orí ìkọ́bọ̀ sí orúkà mi ó burú gan kò dẹ̀ sẹ́ni kankan tí ẹ̀mí balẹ̀ lé lórí fàyínà alhayya látùmọ̀ àìlèhìn fitna ẹni tí wọ́n bẹ láyé tí ò tí kú sórí nǹkan yìí a lè fi ń fọkànbalẹ̀ pé fitna ò lè kọ́ bá nínú àwọn nǹkan tó máa ń gbìyànjú jáde kúrò nínú súnà téèyàn fi ní ṣe súnà mọ́ àbí téèyàn fi ní dúró lórí súnà ní ìwà ayé ayé téèyàn bá jẹ́ ni tí máa ń wá ayé púpọ̀ Eh, ẹ̀rí pé ńgbà tó bá ya ẹ̀kan wá rí fi á bọ́dà yìí bó ṣe ó sì dúró dé lórí súnà tẹ́lẹ̀ fúngbà tó ya ẹ̀rí pé kò ní dúró dé lórí súnà mọ́ tẹ́ bá padà wádìí kí nìkan tó fà òun láyé tó ń wà lọ́tí ìgbà míì náà rèé ẹni wọ́n fi súnà lẹ̀ pàápàá ṣùgbọ́n yóò máa yóò máa dọ́gbọ́n sí àwọn kan tó yẹ kóun gán mọ̀ pé bó ṣe kóun ṣe rè àmọ́ torí pé ń wáyé bó ṣe rí pé tóun bá ní kóun dúró bó ṣe kóun dúró kí àbí àwọn èèyàn onígbà tó ń àbí kíní kan yóò máa di pé àwọn èèyàn máa ṣe yọ̀bọ̀yọ̀bọ̀ nínú sunna so àti irú ẹ̀ tó pọ̀ dáadáa tó ṣe báyìí sìn so ẹ̀rú máa ń bá yẹn jẹ́ ṣe báyìí sìn so àwa náà ti ń wọnú ayé lọ déédéé díẹ̀ nìyẹn so ẹ ti rí ìpínlẹ̀ bá ti ń wọnú ayé so kéèyàn máa fura o ẹ máa fura o tó bá ti di pé èèyàn ń wáyé èèyàn ń wáyé á kàn rí pé bẹ́ẹ̀ ni ẹ ṣe ń gbìyànjú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò padà gbìyànjú mọ́ النبي صلى الله عليه وسلم إن الدنيا حلوة خبيرة وإن الله مستخلفكم فيها وإن الله مستخلفكم فيها فناظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول في تجمع الإسرائيل كان في النساء أنا بني شريلي أي حلوة خضرة إن كانت أبنت قريني إن كانت الدنيا حلوة أدنى كانت تطوى خضرة أطوى قريني tó yẹ sí pé yóò máa wù yẹn gẹ́ yóò máa wù yẹn látara pé ó dáa ó tún wá dùn téèyàn bá téèyàn bá tẹ̀ lọ́wọ́ anábì níbi ilé ayé ṣe wá rí yẹn tó yẹ sí pé ẹ máa ń dùn lẹ́nu ẹ tó máa ń wù ojú ní dídá anábì ní ọlọ́run wá fi ẹ̀yìn ọmọ anábì ádámà sàrúlé lórí ayé yẹn lórí ilẹ̀ yẹn ọlọ́run ọba àlekẹ́lá ń wú bẹ́ẹ̀ ṣiṣẹ́ pàtàkó dúnìyà anábì ní apáyà ayé o àwọn ìròyìn ayé apáyà rẹ̀ pàtàkó nìsa bákan náà apáyà àwọn fìtínà àwọn obìnrin fàyínà awàlà fìtínà ti bani israel kánà ti nìfà anábì ní dájúdájú àkọ́kọ́ fìtínà tó dé bá ọmọ israel látara àwọn obìnrin ni nítorí ẹ̀ àálẹ́ báyìí ó jẹ́ nǹkan tó yẹ sí pé ìyẹn máa ń wòye sí gbogbo gbà tó pé ká gbìyànjú àti di ẹ̀mí ara wa lámúre ìṣe báyìí tètè ayé yìí nǹkan tó kéré ni ẹ ká kéré ayé ká nípa ayé yìí kéré gan tó ká má jẹ́ kí ayé kò gba sún náà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa tó yé báyìí sìn so àmọ́ ìjẹ́ ká yé gba súnà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa ká gbìyànjú ká di súnà wa mú wàsíyà anábì sallallahu alaihi wasallam ni pé addu alaiha bin nawajid anábì ni ẹ di súnà mú pẹ̀lú eyín kọ̀ọ̀kẹ́ yín ẹ di mú bí ẹni pé nǹkan ṣe yín tí ó gba súnà mú pẹ̀lú eyín kọ̀ọ̀kẹ́ tó jẹ́ sí pé ẹni tó bá rí yàn kó wò pé eléyìí kìnìyàn ò ní ṣe gbà lọ́wọ́ kìnìyàn tó gbà mú tó fi yín dì mú papọ̀ ẹ kíní yìí kò ní ṣe gbà lọ́wọ́ ẹ̀ tó yé tó bá ti di súnà mú nìyẹn ẹ má jẹ́ kó ilé ayé yìí kéré gan wàláì ilé ayé yìí kéré kò dẹ̀ nítumọ̀ kò nítumọ̀ o ẹni tó bá ti rí bí ilé ayé ṣe rí rí yóò mọ̀ pa yóò nítumọ̀ òjì bá ń sìn gbogbo tí yẹn bá dààmú kójọ báyìí ó kàn lè dẹ̀kan náà báyìí gbogbo ẹ̀ wá ọlọ́run bá ní kí ó sì pààyàn gbogbo ẹ̀ ti wéṣì gbogbo aláyàn ogun tó wà dààmú kójọ yẹn tó ṣe wàhálà tó kójọ tó ṣe torí ẹ̀ tó fi súnà lẹ́yìn níjọ́ tó bá ti kú báyìí àwọn tí ò dààmú yóò padà máa na parí ni àwọn ìyàwó àwọn ọmọ àwọn mọ̀lẹ́bí àwọn ní padà máa ṣe bá ti wù wọ́n bẹ́ẹ̀ kódà bó ṣe fẹ́ wọ́n padà máa ṣe lẹ́yìn rẹ̀ ìwọ tó rẹ̀ dààmú tó ṣe gbẹ tó sán lẹ́ni ti bá tiẹ̀ lọ torí bá nìyí ó ti kú bó ṣe rí nìyẹn wàhálà ìbáyé ṣe rí nìyẹn lẹ́lẹ́ ló ń báyìí ó fi gbogbo ìgbésí ayé rẹ̀ wáyé wáyé wáyé nígbà tó bá kù díẹ̀ ó ti wá ráyé òun tó bá kù sí ọmọ náà báyìí wẹ̀ kú bàtán àwọn nǹkan yá àwọn nǹkan tó yẹ pé èèyàn ti ní lẹ́sìpírẹ́ǹsì dáadáa ni ẹ pé láwọn tó yẹ pé èèyàn ti kẹ́kọ̀ọ́ gan lórí ayé ìgbé káì aláàyè yìí ṣe nǹkan tí èèyàn máa ń kọ́ sẹ́rí fún yẹn ọlọ́run ọba àlejò láti ṣe àdánwò fún wa ni àdánwò ńláńlá ni so nítorí ẹni jẹ́ pé gbogbo àtẹ̀yìn bá ti rántí kú báyìí yóò máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí gbogbo ayé téèyàn ń lé téèyàn fẹ́ máa kójọ yìí ó ti bá ń sìn gbogbo ẹ̀ náà nìsín gbogbo ẹwu ń kálukú wa ń dá àti lọ́jọ́ orí báyìí pé tabara yìí náà nìsín náà ọdún gbogbo mélòó náà láti lò àti òrí báyìí náà nìsín kò ní ìdájú káàrí lọ́la pé báyìí nìsín kò ní ìdájú pé àárí lọ́la ìṣòwò gbà táyà ọba léèyàn ráyè òun náà nígbà tí wàá fi lò láàrin twenty years náà nígbà tí wàá fi lò láàrin thirty years fún gbogbo téèyàn ti lò náà ó ti yé lẹ́rìí mú pé àsìkò tó kéré àsìkò kan tó kéré sí nǹkan téèyàn ti ń lò bọ̀ sẹ́yìn ó kéré gan ìgbàdé ìyàn tí ń lè wọ̀ gáyìn so kéèyàn kéré ayé èèyàn àlọ́ òjì lókàlì kí á ń pàtàkì lọ́wọ́ wa ká di súnà wa mú dáadáa káwọn yẹ kí súnà yé kí wọ́n yẹ kó jábọ́ lọ́wọ́ wa rárá bó ti mọ̀ lẹ́mọ̀ káàtì má fi ṣeré òjì wa ní ìṣèṣe kéèyàn lọ pàdé ọlọ́run bá lọ subhanahu ta'ala pẹ̀lú súnà yìí ó lóore fún èèyàn ju kéèyàn ju súnà lẹ̀ kí ọwọ́ máa lé ayé yìí so kọ́nà bá lọ́sọ̀rọ̀ aṣọ alákọ̀dá kó sànù ẹ̀kọ́ káwa so ẹ̀dá kan ẹ̀dí ká máa rántí ẹni gbogbo a máa àwọn nǹkan yẹn yóò máa yóò máa ṣẹlẹ̀ tá a máa rí a wà láàrin pé ká fi ká mú súnà àti ká má yé báyìí so kí ni o ti rí pé ah, àsìkò fitna gidi lélẹ̀ báyìí ẹ̀ ti pé èèyàn fẹ́ ní láti mú kanu méjèèjì so ó lè méjì àwọn àwọn míì lè méjì máa ní ìṣẹ̀tẹ̀sí ká tó dá méjì ni pé á padà rí á padà rí ká sá máa rìnrìn àjò yá èèlò á padà rí wípé tó fẹ́ dìgbà kan bẹ́ẹ̀ pé yóò fẹ́ wọ pé irú kíni lè bá ọlọ́mọ ọlọ́mọ sọ wa nù eléyìí tí o bá ti yé wa nínú ọmọ sọ́n náà tó bá rú wa lójú ẹ jẹ́ ká tọ àwọn tó máa lọ ká lọ wá díẹ̀ kí a fi wà láyé pé ká wà lórí màmá dájú ó jẹ́ báyìí nìyí so because ṣé wàá lè gbìyànjú àdé fóònù sọ́nà o ìrújú sínú àwọn kan tó lè gbìyànjú àdé fóònù sọ́nà lọ́tẹ́ yẹn bá ti mọ̀ fóònù lóyún kankan nínú ìrújú nínú sọ́nà tó wù lójú tó fi ń dáwùtì sọ́nà ó tètè lọ gbìyànjú kó tètè clear ẹ̀mí rẹ̀ kó fọ ẹ̀mí rẹ̀ mọ́kùnrin bí àwọn ìrújú yẹn kẹ́mi rẹ̀ lè balẹ̀ lórí sọ́nà yìí orí bá yín ti yìn tó lẹ́yìn súnà ìranù lọ́kà òkú sí nǹkan mi fihàn lè ṣe lẹ́yìn súnà ìwà láì rédèrèdè ni tó gbogbo ẹ̀ pátá ọlọ́run ti ní kéèyàn kéèyàn kéèyàn kéèyàn wòye sí kò sọ́nà ń bì kankan wàláhì mo fọ́lọ́ bàbúrà kò sí ọ̀nà ń bì kankan ẹ sọ̀rọ̀ àná mí ìfún mi nínú àná tí wọ́n fi ìsìlámù yìí lẹ́yìn tó kọ́ dáwà lójú ni pé kò sí ẹ̀sìn kan tí wọ́n lè ṣe tí wọ́n fi rí jọ lọ́rọ̀ bá ti ìsìlámù lọ ìsìlámù yìí náà wà ní ẹ̀sọ̀ lànà náà tí wọ́n fi ti sọ́nà gbogbo tó kù ẹ sọ̀rọ̀ àná náà tó bá tí ì bá ṣe rí dìde tí ì bá sànù oye tí o kéèyàn farabalẹ̀ ṣe ní sunna isbid nafsaka ala sunna waqul bima waqif haythu waqafa alqawm waqul bima qalu فإنك فإنك لا لا لا يسعك إلا ما وسعه الإمام سفيان الإمام الأوزاعي سبه اصبر نفسك على السنة في بانسي so ṣe sùúrù lórí sunna bó bá ṣe kó nira tó díẹ̀ ní ìrẹ́mọ́lẹ̀ ṣe sùúrù lórí sunna ẹ wákìf haifi wákọfà kọ́ọ̀m kó o sì máa dúró síbi táwọn sọ̀rọ̀ bàbá dúró sí níbi gbogbo ọ̀rọ̀ yẹn yẹn ní táwọn sọ̀rọ̀ bàbá sọ̀rọ̀ rọ́ ní táwọn sọ̀rọ̀ bàbá wí ní tó bá dúró sí gẹ́gẹ́ ní mọ́lá wákò bímọ kọ́ọ̀lù ní tán bá sọ ní kọ́ máa sọ wákìlù sẹ̀bílà sálàfíkà sọ́ọ̀lẹ̀ ti máa rin ojú ọ̀nà àwọn sálàfà àwọn ẹni eré tán jẹ́ àwọn ẹni sáájú jẹ́ nìyẹn fàínàkà láyà sáyíká ilẹ̀ àmàwàsí àhù torí pé àyọ̀ gbáwọ́ láti fi nǹkan kan ní ẹ̀sìn jùntẹ́ ibi táàsì ìgbà wọn déhùn náà ìgbà wọn náà dé kó sí nǹkan kan mí tó yàtọ̀ fún nǹkan wá jẹ ó di àwọn kò sànà wa.